الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده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 ọlọ́run ọ̀kan òjọ̀kan orí rẹ tó ṣe fún wa abẹ́ọ́ kọlọ́kọ́ mọ́gbà lọ́wọ́ wa abẹ́ ó sàlékún orí ẹni wọn ẹni kọ̀ọ̀kan wa ètò àgbàjù náà ní orí ìmáàlì ọlọ́run mọ́gbà ìmáàlì lọ́wọ́ wa wọlé láìlá ìlọ́wọ́ ọlọ́run bá tọ́ fún wa الذي ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا الذي هو ذو العسين وبدو على ní ìbágbàgbọ́ gbogbo ẹni tó wà lórí ilẹ̀ ní ìbágbàgbọ́ ní ọlọ́run ọlọ́run wá ní wípé afa anta tukrihu an-nasa hatta yakunu mu'minin ìwọ nabi máa ń lérò kó o lè yàwó èèyàn pa láti dé ìgbàgbọ́ òdodo torí ẹ̀ tó bá wù ọ̀nà ni máa fi mánà ọlọ́ni wa máa kára ẹ̀ ẹ́sẹ̀ náà tó mínà ilẹ̀ ìdìlà ẹ̀dá kan kò lè gbàgbọ́ ní ọlọ́run àgbẹ̀rù ìlú ọlọ́run náà torí ẹnìkan kan onímọ̀ ní ẹnìkan kan lọ́wọ́ àti lè ti ti pa àbífẹ́ inú wa fẹ́nìkan mọ̀nà. olúwa ní máa fẹ́ tó bá wù mọ́nà ṣùgbọ́n ọ̀ràn yẹn ní fẹ́ tó yẹ kó jíṣẹ́ fẹ́ tó yẹ kó jíṣẹ́ fún kó jíṣẹ́ torí ẹ̀ tí ò bá jíṣẹ́ yóò gbé wa ṣùgbọ́n kẹ́niyàn gbà ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá ló wà torí ẹ̀ bọ́lá bá ti ṣe pé wọ́n sí àwọn ọmọ tí wọ́n ní bó ṣe ṣe torí ẹ̀ ọlọ́ni pé òun ọlọ́run ọba wọ̀yẹ́jà alùrẹ́jìsà alẹ́lẹ́dẹ́ iná láyà àfìlò àwọn tí ò sí kèfì tí ò sí làákà inú àwọn kèfìrí àwọn tó sí kèfìrí nínú àwọn aláìní làákà yìí ọlọ́ni pé òun ọlọ́run ọba ti gbé àjàgà ẹ̀gbin wọn lórí tí ò ní ní wọn lè sí làákà láti gbàgbọ́ náà ọlọ́run ọba tẹ̀síwájú wọn ọlọ́dẹ kò lè rò máa ra sísàmà wá sí wàlárù wọ́n máa tó kiri àyà tó wà lódùrù àǹkọ́wọ́mìlà yòmínú ọlọ́dẹ wà nábì ìwọ náà wòye sí i sọ fún àwọn tòfin yìí mọ́kà ó ń dùrú máa ra sísàmà wá sí wàlárù sọ fún wa ní ti bẹ́ẹ̀ nínú sábà sílẹ̀ nínú àwọn àmì lérí yìí kẹ́yìn bá máa ń wo nat jewel tí wọ́n ti máa fàfihàn oríṣi àwọn ẹranko tọ́lọ́wọ́n bá dá àti àwọn oríṣiríṣi iṣẹ́ táwọn ẹranko yẹn gan ń ṣe a èyí ò gbọ́ ọlọ́wọ́n bá tóbi ọlọ́wọ́n bá dá ẹ̀dá torí ẹ̀dùn ní ìbáyìí ni wọ́n sì ń ṣàwárí àwọn ẹranko tuntun tọ́mọ èdè ìwé rí ọ̀dọ̀ làwọn prehistoric animals àwọn ẹranko tí ò sẹ́ pé wọ́n ti gbélé ayé rí fún òsì mọ́ ṣùgbọ́n olú ẹ̀rẹ́dà subhanahu wa ta'ala ó ní wọ̀ yá fún òkú mọ́lẹ̀ tààlà rẹ̀ wọn náà wá tún dá ntẹ́ mọ̀ alùpàlùkù lọ́wọ́ àwọn olùdẹ́dà ni kì í ṣe kó dẹ́dà lánàá kò dẹ́dà lóde ẹ̀ńdá yóò mọ̀ dẹ́dà lọ láéláé ló bá tó wù. látara bẹ́ẹ̀ ọlọ́run bá fi àwọn àmì rẹ̀ sínú sámà àbí tinú lẹ̀ àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ní wípé inú lẹ̀ ilé ayé dàbí bọ́ọ̀lù ṣùgbọ́n àárín ayé ó gbóná ju òkúta gbóná ní àárín ayé nínú jìnnàjìnnà lọ́wọ́ tó bá ṣe é ṣe ká gbé ilẹ̀ kan àárín gbogbo ayé inú ọ̀gbun náà inú àpáta tí ń yọ òní làwọn sì wà lórí rẹ̀ ìlàjẹ sọmọlẹ̀ tá a mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ tàbá tó wá wo sọ́mà náà ó gbígbóná tí ń bẹ láwọn òòrùn kìí ṣe gbígbóná kàtọ́jẹ́ pé kó òun bá fi mẹ́ẹ̀lì díẹ̀ sùn máyé sí wàhálà òdìdí lórílẹ̀ ayé kìí ṣe gbígbóná sí nǹkan abẹ̀mí kankan lè tẹ̀lé ńbẹ̀ gbogbo ilé ayé yìí yóò jóná gbúgbú ni ilé ayé lẹ́gbẹ̀ẹ́ òòrùn ìlọ́po mílíọ̀nù yìí síbẹ̀síbẹ̀ olú ẹlẹ́dà ó mú ìmọ́lẹ̀ rẹ̀ wọ́n á bá wá ní ayé ọ̀nà àtúnṣe ń tẹ̀lé tó bá jìnnà sí ajù báyìí lọ òtútù yóò pa gbogbo ayé tó bá tó súnmọ́ wa jù báyìí lọ ooru ìgbóná ní pa gbogbo wa ṣùgbọ́n àwọn ẹlẹ́dà subhanahu wa ta'ala nínú àmì mẹ́rìírí rẹ̀ ó ṣe gbogbo ẹ̀ níwọ̀ntúnwọ̀nsì tààfin lè gbélé ayé tààfin lè sọ pé àjẹ́ àbẹ̀mí ọlọ́ni ìwà nábì sọ fáwọn akẹfẹ̀rí wípé òǹdúró máàdà sísàmà wá sí ẹ wòye tí tí ń bẹ ẹ sàrí wòye tí tí ń bẹ nù sámà wal ardi àti tí ń bẹ ọlọ́ni wà máa tókùn ní àyàtù wà lóòrò àkọ́wé láàyè nínú ṣùgbọ́n ẹ àwọn àmì tọ́lá wọn bá ti tó kún ní ayé kẹ́kẹ́ yìí ìkìlọ̀ tọ́lá wọn bá ti tọ́lá wọn àná bíi àtàwọn tó tẹ̀lé wọn tí ò ló ń kà yìí ọlọ́run ní kò lè rọ àwọn tí ò nígbàgbọ́ ní ọlọ́run lọ́rọ̀ látòkò ní ìhìn ánì ọlọ́ni ìwà àdábì tó fún agbé ẹwú sí mẹ́nu sọ́nà àti ami àwọn àmì ọlọ́wọ́ bá àfáàní mílẹ̀ àyà nínú àwọn àmì àdáàláti aláwà àdáàníyà sí láàyè tààlà tí ń tọ́ka sí ọ̀kan tuntun ọlọ́wọ́ bá nípa lẹ́tọ̀ síjọsìn fún nígbò tí yẹ pé àwọn aláìgbàgbọ́ ni wọ́n kùn ní gbàgbọ́ ní ọlọ́run fi ilmi láyé ayé máa tàǹfààbò ní nǹkan tó lọ́wọ́ bá ti mọ̀ ìyẹn ni pé kò ní ṣe wọ́n láǹfààní nípa tó lọ ẹ̀dà subhanahu wa tí ó ní ní ètò fún wa ọlọ́ni ìwọ ànábì fàhálì yantabiruna illa mithla ayyami alladhina khalaw min qablihim ọlọ́ni tá ń retí kò jàpèjúwe irú àtúbọ̀tán tó bá wọn tó wá síwájú wọn kul fàtàbírú inni máa fún mílẹ̀ lọ́sọ̀bìrì ìwà láti sọ fún wọn pẹ́yì kèké yìí ẹ̀yà máa retí àtúbọ̀tán ìyà lọ́dọ̀ ọlọ́run ọba ẹ máa retí ẹ̀ fàtàbírú ẹ máa retí o ìní máa fún mi nínú mọ̀tẹ́sìrì èmi ọlọ́wọ́ bá náà retí ọ̀nà sẹ́ẹ̀bì gbà níwájú ìjọ ọlọ́wọ́ bá sàánù wọ sàánà bọ́lá ń bá wọn lé ìfẹ́dà ìfẹ́dà ó máa pèrè tó ti tán tó yẹ lọ jẹ́ pé kẹfìrí tí ò ní gbàgbọ́ ní ọlọ́wọ́ bá ó ti jẹ́ tán ìtọ́lọ́wọ́n lè fi yọ ọdún pé ńgbà wà láyé kò gba ìsìláàmù kò ní ìmánì gbogbo ẹni tí ò bá ti ní ìsìláàmù tọ́ ọlọ́wọ́ bá ìbẹ́ẹ̀lẹ́kẹ̀ẹ́ nígbà tó bá dẹ̀ kìyàmù yóò fi imú rẹ̀ dán ìyà ẹlẹ́sẹ̀ ilé ojú rẹ̀ gbogbo fìfìrí lọ́wọ́n sọ pé fantaziro ẹ yà máa retí o ẹ máa retí ọlọ́wọ́ ẹ máa ti ilé ayé bó ti wù yí ẹ máa ṣe kìfìrí bó ti wù yí ìní máa kún bìnẹ́lì mú tẹ̀sírí ìmí ọlọ́ọ̀bá náà mú retí yín ẹ máa retí ìmí kájọ máa retí ara wa ọlọ́ni tó máa ń lẹ́jẹ́ rúṣúlá náà tó wá lẹ́nu kìí àmọ̀ yẹn àwọn ọlọ́wọ́n bá á la àwọn òjíṣẹ́ wa kó ń bìyà walladhina amanu àtàwọn olùgbàgbọ́ náà lọ́hùn á la àwọn kó níbi ìyá tí ó kárí ilé kárí oko lẹ́nu kìí àmọ̀ ọlọ́run ní kadhalika haqqan alayna ọlọ́run ní ẹ̀tọ́ ni lọ́dún lórí àwọn ọlọ́run ẹ̀tọ́ ni lọ́dọ̀ wa nùndínlùmọ́mìnì bá a ti máa la àwọn olùgbàgbọ́ òdodo nìyẹn bá a ti máa ń la àwọn olùgbàlódé nìyẹn tó tó wá lára kìyàmà bọ́lá wọn bá ti ń fi òdùrọ̀ ya rẹ̀ títí ń jẹ àwọn kẹfìrí yóò sì máa la àwọn olùgbàgbọ́ òdodo kó níbi Ibrahim yóò la àwọn olùgbàgbọ́ òdodo kó níbi ìyá ẹlẹ́ta ìlérò níwájú rẹ̀ kọ́nà àbákọ́ ká ibi àtẹ̀yìn fún àwọn tí ó là nínú ìyá rẹ̀ lára kìyàmà kó mọ́ ká wà fún àwọn tí ó gbẹrùgbẹ̀rí tí wọ́n sì rí ọlọ́run ọba tó jẹ́ lọ fáwọn tó jẹ́ kéfì láàfin àmà wala la ilaha illallah wọ́n ní ọlọ́run wa ní pé kúlíyà ayọ̀hánà ọlọ́run wà nábì sọ pé mo pẹ̀ yín èèyàn in kuntum fi shakkin min dini tẹ́ ẹ bá ń ṣe èméjì nípa ẹ̀sìn ìsìláàmù tí mo wáyé ìpèpè yìí gbogbo wọn tó ń gbọ́ wa náà nírọ̀lẹ́ yìí tó jẹ́ mùsùlùmí tó bá yẹ pé iyèméjì ń bá ọ wípé ẹ̀sìn àwọn mùsùlùmí tí wọ́n ń sọ yìí sọ́dọ̀ ọlọ́run ìdí wa ọlọ́run ní ìwà ànábì sọ fún wa wípé yá ayọ̀hánà alaikum salam ẹ̀yin èèyàn in kuntum fi shakkin min dini tẹ́ ẹ bá ń ṣe iyèméjì nípa ẹ̀sìn mi tí mo mú wá ìfìdí Islam fala a'budu alladhina ta'buduna min dunillah èmi ò ní jọ́sìn fún sẹ́yìn jọ́sìn fún lẹ́yìn ọlọ́run torí èmi ò ní bọ ìṣẹ̀ṣe èmi ò ní bọ ọ̀ṣun mi ò ní bá wọn sùn gìdá ẹyọ olúmọ ògìyàn eh, odò ọba tí a máa bọ níwò àtàwọn òkà tí wọn ọ̀ṣun òṣogbo ti mí bẹ́bẹ́. Ṣàngó òdìlè gbogbo ẹ̀ pátápátá sọ fún wa pé èmi ò ní ìjọsìn fún kàtà ìjọsìn fún lẹ́yìn ọlọ́run àwọn tí wọ́n ń bọ Jésù kálífì yóò làwọn àwọn tí wọ́n ń bọ Ezra tí wọ́n ní Yahudi jù làwọn àwọn tí wọ́n ṣe àwọn ẹ̀káńkà àwọn oníhun tí wọ́n máa bọ ìròyìn àbáwọn zoroastrians àbáwọn mọ̀júsí àwọn tẹ́ wọ́n bọ náà àbáwọn tí wọ́n bọ mọ̀lú bí àwọn ará India àbáwọn ẹlẹ́sìn Buddha gbogbo nǹkan míì táwọn èèyàn ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba sọ fún wa pé èmi mi ò ní jọ́sìn fún gbogbo nǹkan tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba. walakin a'budu Allah alladhi yatawaffakum olúwa Allah lèmi ò jọ́sìn fún ọba tó jẹ́ kó ní ọ̀pá yín wa umirtu an akuna minal mu'minin ọlọ́run ti pa láti kí n jẹ́ kan àwọn olùgbàgbọ́ òdodo rẹ̀ torí ẹ̀ tẹ́ ẹ bá ń ṣe èmi kí n pa ẹ̀sìn tèmi èmi ò ṣe èmi kí n pa ẹ̀sìn mi ọlọ́run ọba ẹni kan ni wọ́n máa wárí fún fi jọ́sìn mi fún tí sì ní jọ́sìn fún nǹkan mi jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba àfọwọ́ lẹ́tọ̀ sí ìjàlá lẹ́yìn wọ́n ní kúlíyà ayọ̀ sọ pé kéde fáwọn èèyàn pẹ́yìn èèyàn o ayé ahàlà mọ́kà wọ̀gẹ́rì ha àwọn àtàwọn ará mọ́kà sálámi bá sọ̀rọ̀ jọ́nà àti gbogbo ẹlòmíì tó jẹ́ kékeré gbogbo ẹni tó ń pè léèyàn sálùkì àmọ́ òtútù lọ́rọ̀ ẹ̀ bá nǹkan tó fi ṣàkíyàn kìdí ni annahu haqq tẹ́ bá ń ṣe ìbejì pé ẹ̀sìn mi òdodo ni fala a'budu alladhina ta'buduna min dunillah èmi ò ní jọ́sìn fún kàmí ìtẹ́ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ayé bẹ́yìí wọ́wọ́lá islam lè ṣàkíkún sí i àwọn òṣàfẹ́ jọ́sìn fún lẹ́yìn ọlọ́run ọba èmi ò fún wọn torí èmi ò ní bá yín pé lẹ́yìn ọlọ́run wàlákin ààbùdù lọ́ha torí ọlọ́run bá ní màmá jọ́sìn fún alẹ́dí yẹtàwà fákún ọba tó jẹ́ pé àfáàní yóò gbèdù àwọn àkùn tí ó gbẹ̀mí yín wà ọ̀mẹ́tù án àkúnà mìíràn mọ̀mìnì ọlọ́run ti pèmí láti pé kí n máa jẹ́ ìkan fún nínú àwọn ìgbàgbọ́ òdodo وني وقد وصف الله وقد وصف الله بأنه الذي يتوفاكم ليذكرهم بالآخرة أرى الله سبحانه وتعالى يقول إذا ما جاتك sọfọ tó lè lọ́jọ́ ti fún ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba tó jẹ́ pé yóò pa yín ó fi ikú rinlẹ̀ mẹ́yẹ láti bá ara wọn lé jáde kìí gbogbo ìyá tó bá jẹ kẹfìrí lórí kó jẹ kẹfìrí láyé àwọn pé náà ni lẹ́gbẹ̀ẹ́ ìyá tí ó jẹ láti yàmù ìyá múni má dání ìyá múyẹ ọjẹ míì kọlọmọ kó sọ wa kó níbi ìjẹ kẹfìrí gbogbo àwọn adájọ́ ìṣe kẹfìrí láyé abẹ́lẹ́ wọn bá kó yí ọkàn wọn padà kí wọ́n ṣe islam kí wọ́n tó kú torí ẹni yóò lóore fún wọn kọlọmọ kí ọmọ ìjọba ogun lábí nílẹ̀ ọlọ́run ní pé báyìí wà umirtu an akuna minal mu'minin ọlọ́run bá pa mí láti ẹ̀ kí ni ọmọ ẹ̀jẹ̀ kan nínú àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run ni wà ní akimi wajhaka lid-dini hanifa nù àṣẹ tí mo fẹ́ pàwọ́ ànábì sallallahu alaihi wasallam àṣẹ yìí ọlọ́run ọba tó ń pe gbogbo àwọn tó bá wọn láwọn nígbàgbọ́ náà ànábì tí wọ́n ń ṣẹ̀sìn ọlọ́run bá dáa tó ó ní lójú ẹ̀kọ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá ẹ̀sìn asó ẹ̀sìn àfọ̀mọ́ ọlọ́wọ́ bá kó bí ẹbọ ẹ̀sìn ìmọ̀ sin ọlọ́wọ́ bá nìkan ṣoṣo wọlé takù nánà mùsùlùkì ọlọ́wọ́ ń kìlọ̀ bá nàbí pé wọ́n wà nú àwọn ẹlẹ́bọ o má bá wọn ṣe ti darapọ̀ má kan nínú àwọn ẹlẹ́bọ ọlọ́wọ́ bá ń kìlọ̀ fún wọn náà awa gangan ní ba wíjọ ànábì lọ sallallahu alayhi wa sallam bókèdè ìgbé ànábì ló lójú ọ̀dọ̀ kọ ànábì ló sọ Al-Qur'an kalẹ̀ fún ṣùgbọ́n iṣẹ́ pàápàá àgbọ́yé tọ́lọ́wọ́n fẹ́ ká gbọ́ nínú àwọn àyà àtìyẹn àwa tá a jọmọ lẹ́yìn ànábì gangan ló bá wíjọ ni wa náà kí mi ẹ̀sìn àìmọ́jọ́sìn fún kàmí ìlẹ́yìn rẹ̀ wala takunanna minal mushrikin mọ́jẹ́ kan náà àwọn ẹlẹ́bọ̀ wọ mùsùlùmí tó ń gbọ́ mi nírọ̀lẹ́ yìí mọ́jẹ́ kan náà àwọn tó ń pè kàmí ìlẹ́yìn ọlọ́run wọ kèfèrí tó ń gbọ́ mi nírọ̀lẹ́ yìí mọ́jẹ́ kan náà àwọn olóòṣà àwọn ẹlẹ́bọ̀ mọ́jẹ́ yóò mọ́jẹ́ yahudi mọ́jẹ́ ni tí ó máa pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run bá Allah ọlọ́run torí pé tó bá dàbí kìí àmọ̀ kò ní gbẹ́bẹ̀ mọ́ ọlọ́run àmọ́ gbẹ́bẹ̀ láyé ń padà tó bá tó bá wo láti kìí àmọ̀ kò sí tù bá mọ́ ọlọ́run kò sì ní gbẹ́bẹ̀ ìyá ẹlẹ́sẹ̀ eléru tó ti tọ́jú èdè gbogbo àwọn tí wọ́n ṣe kèfèrí kọlọ́ba kó làwà kó níbi ìyá rẹ̀ sallallahu wa barika ala muhammadin alihi wa sahbihi wa sallama tasliman kathira wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh